على رسول وصحابته ومن أما بعد قال المصنف حفظه الله قال وأهل السنة والجماعة يقسمون الناس بالموالاة والمعاداة إلى ثلاثة أقسام نعم أولا من يستحق الولاء من يستحق الولاء والحب المطلق هم المؤمنون الذين آمنوا بالله ورسوله وقاموا بشعائر الدين مخلصين له قال الله تعالى إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هو الغالب ثانيا من يستحق الولاء من جهة والبراء من جهة أخرى ولهم عصاة المؤمنين فتجتمع فيهم المحبة والعداوة يحبون لما فيهم من الإيمان والطاعة والتقوى ويبغضون لما فيهم من المعصية والفجور التي هي دون الكفر والشرك مثل المسلم العاصي الذي خلط عملا صالحا وآخر سيئا والذي يهمل بعض الواجبات ويفعل بعض المحرمات التي لا تصل إلى الكفر فأفضل هؤلاء يكون له من الموالاة بقدر ما يظهرون من الخير ومن المعاداة بقدر ما يظهر منه من الشر كما يجب مناصحة هؤلاء وعدم السكوت على معاصيهم بل يؤمرون بالمعروف وينهون عن المنكر وتقام الحدود والتحذيرات عليهم حتى يكفوا عن معاصيهم ويتركوا سيئاتهم كما فعل النبي صلى الله عليه وآله وسلم مع رجل اسمه عبد الله وكان يلقب بحمامه عندما أذي به وهو شارب للخمر ولعنه بعض الصحابة رضي الله عنه فقال صلى الله عليه وآله وسلم لا تجعلوه فوالله ما علمت إلا أنه يحب الله ورسوله ومع هذا فقد أقام صلى الله عليه وآله وسلم عليه الحد ثالثا من يستحق البراء والكفر المطلق هم الكفار الكلس الكفار الكلس الذين يظهر كفرهم وشركهم وزندقتهم وعلى اختلاف اجناسهم وانواعهم من اليهود والنصارى والمشركين والملحدين والمستبدين والمجوس والمنافقين والمتكبرين على الله او من تبعهم من اصحاب المذاهب الهزال والاحزاب العلمانيه àdúgbò fún olówó àwọn ọlọ́run lọ́wọ́ wa bẹ́ẹ̀ lọ́tọ́ àdékùn kí àjíjọ fún àdẹ́bì Muhammadu sọlọ́wọ́ rẹ̀ sílẹ̀ ẹ̀má ọlọ́run dáàbà jẹ́ kò sì ká jẹ́ òkìlẹ̀ èyí jẹ́ ń sùn lẹ́gbẹ́ kan wá jẹ́ kékeré bá wa olórí jẹ́ mùsùlùmí náà ní kó kéwù ṣùgbọ́n ló ní ìran tí ń kí kò tí ìgbé ìsìláàmù rẹ̀ hàn àbábà tí ó mùsùlùmí ti fi báwọn kankan wọ́n wá ti tó ṣàwádì láti ọkàn wa bára wa tí wọ́n ẹgbẹ́ mùsùlùmí lẹ́nu lápẹ́jù ó dára kí tàbà bá ti bẹ̀ tàbà bá ti àwọn alájọṣepọ̀ wa àwọn kòríkòsùn wa ìwọléwọ̀dé wa alàgbàsí. Eléyìí fi ìjẹ́ra ti ó ń jọ́ra ìjọba máa lọ lọ́jọ́ra káwọn báyẹ̀dà káwọn gbóyà lọ́nà. Ṣùgbọ́n ọ̀tọ́ ọ̀nà ìbáṣepọ̀ tí wọ́n kan àwọn ọmọ lọ́wọ́ fẹ́ ìdúró ìgbìmọ̀ ìlàlà. Àlọ́ tó wà bẹ́ẹ̀ ìtọ́lọ̀ kájọ fẹ́ràn ọgbọ̀n fẹ́ràn. Ọkùnkùn máa ń gbàgbé nígbà àwọn àgbà sí ayé náà lọ́wọ́. Iṣẹ́ ọ̀sẹ̀ ìdílé ní náà ìlà rẹ̀. Ó lè máa parọ́ pé ó ti fẹ́ràn ìtọ́jú máa fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n òun máa ń ọlọ́kùnrin ti wọn. Ìlú tí ó ní iṣẹ́ ọkàn tààrà fàṣẹkọ̀ nínú ìdí ọ̀kan ní inú ààyọ̀ áàpù tààrà wọn kò ní kó sùn rẹ ọlọ́gbẹ́ kan tààrà ọkàn rẹ máa ń sopọ̀ pẹ̀lú àwọn ọjọ́ ojú ìlú bí igbó àti ọwọ́ tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àti ìṣẹ̀lá àrùn súnmọ̀ fẹ́ àwọn ènìyàn ìfẹ́ ọwọ́ ìgbèlú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àgbẹ̀jọ́ pọ̀ ọ̀sán nífẹ̀ẹ́ wọn kó òkúrò tó nífẹ̀ẹ́ wọn lẹ́yìnlẹ́yìn àwọn èèyàn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn kí wọn gba ọ̀ wọn lè yàtọ̀ wọn ti lè fi nǹkan tọ́lọ́ jẹ́ àgbẹ̀jọ́ ìjọba ti a ti wọ́n ti fi ìjọba àwọn tó gbọdọ̀ jọ́ rẹ̀ ní pàápàá lẹ́gbẹ̀ẹ́ ní pàápàá ti tẹ́wọ̀n rẹ̀ lójú kúrò wọn wọ́n bá ń tàbí wọ́n bá ṣe ọ̀rẹ́ owó ilé ìwọ̀sí oní ẹ̀rọ ọ̀pá ìwà ẹgbẹ́ pípọ̀ ẹgbẹ́ jíbẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀gbá ìlú ìpàdé ẹgbẹ́ wọn ẹgbẹ́ jíbẹ̀ ọ̀pọ̀ ọ̀gbẹ́ ẹgbẹ́ wọn ló ń bẹ̀rẹ̀ kan lọ́gbẹ́rẹ̀ tó gbà tó fẹ́ fẹ́ tí ọ̀gá rí tó bá fẹ́ sùn yọ ọmọ òwe fẹ́ ti fẹ́ tẹ̀sí sùn tó bá jí láàárọ̀ tó yóò sùn òwe fẹ́ ti fẹ́ tẹ̀sí sùn wọ́n ti jọ ọmọ ìná ẹ̀ obìnrin náà máa ti àmúlẹ̀ ọlọ́wọ́ ní kí ti bẹ́ẹ̀ lọ ìjẹ́mọ̀ wọn ni mo àwọn tó gbọdọ̀ jẹ́ kò ní kó sùn rẹ kò gbọdọ̀ jẹ́ àwọn ọ̀tá ọlọ́run gbọdọ̀ jẹ́ àwọn ọ̀tá ẹgbẹ́ náà ṣùgbọ́n ní ti pàápàá wọn fẹ́ràn ọlọ́run láì fi wà láwọ̀ ìgbọ́lọ̀ ti dá ọ̀rọ̀ láláwọ̀ ní ẹ̀bá pẹ̀lú ẹ̀ta ọdún nílé lórí tó ti lè ṣùgbọ́n wà tó ẹ́ pé àwọn ọ̀gá rẹ lẹ́nu iṣẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní kíláàsì rẹ aládùúgbò rẹ kí a ló pè máa ní èrò ẹni ní ọkú ẹ̀rọ ní ìjọba ẹ̀rọ ní gbogbo wọn wọn ìkú ló ti bá wọn sí tó ìkọ ìgbà ọlọ́run bàbá ọlọ́bà bẹ́ yá tó lẹ́sẹ̀ tó fún ẹ̀ ìpínlẹ̀ tààrà láti sí ìlú ilé àkọ́kọ́ ọ̀nàgbẹ́ ní àwọn ẹgbẹ́ gbogbo ọ̀pá nífẹ̀ẹ́ èyí kó ìlà mùsùlùmí ọ̀pọ̀ ìkó ìlà rẹ̀ lọ gbé mùsùlùmí dáadáa tìmí tí ń kírun tìmí tí ń gbàwẹ̀ tìmí tí ń yọ gàdá tìmí tí ń ṣe owó pọ́nmọ̀ fẹ́ èèyàn gbọ́ ọ̀tà ọjọ́ ìyá yìí tí ó dé òun láì kéré ní fún ìṣòro ìpínlẹ̀ kódà bí wọn bá rẹ̀ bá bá ìtìlú wà wọn bá rẹ̀ wọ́n ní ló gbẹ́rẹ̀ tó wájọ ìdánwájọ wá ìtìlú wá kiri

lọ rí ni ó ti lẹ́nu ọwọ́ wà á fẹ́ràn rẹ̀ ilẹ̀ ń pé èrè ní rí ààyè yẹn àwọn èèyàn mọ̀ ẹ̀dáwọ́ ẹ̀jẹ̀ wò sí èrè ìgbọ́n ọgbà tí wọ́n ní òkè ṣe ọgbà nìkan èèyàn ń bọ̀ ṣòkòtò rẹ̀ ṣe dáadáa bó ṣe ẹ̀kọ́ rí àwọn oníṣòkòtò sòfísòfí àwọn ó bọ́ táǹsì ń dábí ṣe wáàsí ṣe wáàsí náà tí ọmọ yẹn wá dé rí wọn àwọn ìkúnlẹ̀ òníwàásí tí ó ṣe ìdúkọ́ máa takò ẹ̀jí ṣe dáadáa lọ irú ẹni báyìí ẹ̀ṣẹ̀ ńláńlá nígbà ó ti takò píńsípù al-muwalat wal-kini wal-mu'adat ẹ̀wúrẹ́ àwọn owó ni wọ́n bá ṣe mo ti ṣàlàyé fún àníjẹ́ ẹjọ́ àbíjọ́ ẹ̀ tùlàtàn ọ̀rọ̀ ìbáṣepọ̀ ni ọmọ báyà rájọ ni ọmọ tajà fún yẹn àlọ́ rẹ̀ wọlé wọ̀ sí i táwọn máa wò pé àwọn tí ẹ gẹ́gẹ́ ni ta ni wọ́n pè ní àwọn tí ẹ àwọn tí wọ́n pè láwọn tí ẹ wọn làwọn fẹ́ pé wọn à ní ìdí lẹ́tà láti sọ pé kò ṣe rí ṣùgbọ́n àfi wá ọmọ ìgbé pamọ́ tọ́lọ́ ìgbìmọ̀ ẹjọ́ ọba ní gbogbo sínú ìwọ̀n aláàrẹ̀ tí máa dá yóò dàbíòrò ìwọ̀n ẹjọ́ lọ torí pé pé nílẹ̀ tí wọ́n ní dá ìdára ìlọ̀wọ́ muhammadu kọ́sọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn àdó ẹgbẹ́ ọtọ́ ká wọn ṣe bí ara wọn bá ti máa káàkiri tó kó ìra wọn bá burú ara wọn bá ti máa sínú mùsùlùmí alákọ̀ọ́kọ́ ọmọ fẹ́ràn wọn lọ láyé láyé àti ẹjọ́ àwọn kan àgbẹ̀ pé wọ́n ń ṣe dáadáa wọ́n ti ṣàbòrò náà ọlọ́jú irú wọn nínú Qur'an ó ní khalaqu amalan salihan wa akhara sayyi'an 'asa Allahu an yatuba 'alayhi ọlọ́run ní mùsùlùmí ìṣùgbí ayé wáyé ló bẹ́ pọ̀ sí jù wọ́n ṣe dáadáa ẹ máa rí wọn mọ́tọ́láṣí ó sì mọ̀ sí jọ ọ̀dá ẹ máa pàdé wọn tà ẹlòmí ìgbà tó ń bá burú yẹn gan wọn mọ́tọ́láṣí bóòlù ẹ ti bọ́rọ̀ àwọn ẹni ẹrù àwọn afáni yóò àbúnà ní màá fi ìrìnà tọ́ra ọ̀tọ́kọ́wá wọ̀nyí gbọ̀dúnà ní màá fi ìrìnà màá fi ètò ìjọ Píńsìpù táwọn ọmọ ẹ̀yà wa kan ò gbọ́ yé tíyàn bá ṣe bèbí ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀dì kó ìra rẹ̀ kí n ti fẹ́ kó ìra ìjẹ́ èèyàn rẹ̀ ṣẹ́ǹbọ́sá gbẹ́rẹ́ ìdí ẹ̀ṣẹ̀ ti bẹ lára rẹ̀ òní ẹmọ ọgbọ́n nìyí mùsùlùmí tí mu gbó àti mùsùlùmí tí mu sìgá àti mùsùlùmí tí tó ẹ pé àwọn táwọn gbẹ̀rù kan náà bọ̀ àtàwọn wọn kí òun àdéjé mú bánà bánà táwọn mú lọ ní àwọn ará lọ ní ọmọ àbọ́mọ̀ wọn pè ló kọ sí àwọn òṣèré tí mú báwọn ní àti mùsùlùmí tó ṣe pé ó ní títí gbogbo ẹgbẹ́ wa kọjá ní wọn wò yọmọ wò ó kò sẹ́yìn tí ní fáìlì fún gbogbo ẹjọ́ gbogbo ọlọ́mọ ẹ̀rí pé ìdí mo gbójú mo gbáná tó ní gbé nà òun ti kó méjì para rẹ̀ àìbẹ̀ẹ̀kọ́ kò tún wọ́n á fi ẹ̀sẹ̀ yẹn pamọ́ àdébẹ́gbọ́n ọba wọ́n ti ṣùgbọ́n ẹni tí ibi ẹ̀ pọ̀ jù fẹ́ tó ń tún bí nǹkan lọ́wọ́ jù ẹ̀. yàtọ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ nǹkan wo bí ẹ̀ wó mi. àmì méjì jìnà sí àmì méjì lọ jáárí ọkọ̀ pẹ̀lú àmì méjì lọ ìṣèwádìí ọ̀sùn máa ń ṣàdúrà lẹ́yìn. ṣùgbọ́n ọjọ́ hàn ìgbé okó ìràtẹ̀jì. ọkọ̀ àbọ̀sálásì ọ̀wárá ní gbogbo lọ́wọ́ wáyé àgbẹ̀. Lọ́pọ̀pọ̀ bá dé ó di kọ́ọ̀tù máa tó di ó di tẹ́sàn gbogbo ní ètò èèyàn. Ṣùgbọ́n tó tó kò sáà ní ọ̀nà tí ń wúyàn tí ń wẹ tí ń lọ pé tààjà lọ́mọdé aláìsí gbogbo ẹgbẹ́ ìṣòro ìgbà pẹ̀lú lọ báyìí. Kò sí ìyẹn ní. Torí pé tí ẹ̀ kéré النبي صلى الله عليه وسلم في فضل ابن عباس يوم به كان جوكا النبي وانا قلت يقول في موضع ما يطلع عليه قلت يقول ṣùgbọ́n tí mo nígbà tí mo lọ́wọ́ tó bá lọ́jọ́ àti ó lè fọ́rù mẹ́ lórí àbí ìlú wọn tó gílẹ̀ ẹ̀ẹ̀kọ̀rẹ̀ ẹ̀ṣí ó mọ́lẹ̀ ẹgbẹ́ ká fọ́ náà mú túra ojú gbogbo wọn sì ti pọ́n ìgbà àgbà ọ̀nà ẹgbẹ́ tó gẹ́ mọ́ bó ṣe rí ọ̀yà ẹ̀fún inú rẹ̀ máa sára báyìí wọ́n gbọ́lọ̀ ó ṣe bí ẹ̀rí pé lẹ́kùn tó lè gbé ìdí tí wo àwọn tí lọ lójú ọ̀nà lò ọ̀rẹ́ òsì lẹ́kùn tó wà gbé kíní o tí wà ń gbé ìdí mú gbó lọ́wọ́ nígbà tí mú ọba lọ bá tọba gbàgbò lórí rẹ̀ déédéé náà ni èyí bẹ̀rù ọlọ́run tí mo wá lọ bá wọn níbi tí wọ́n ti mú gbogbo ayé ẹ̀jẹ̀ ọ̀gbẹ́jọ́ wà sí fún mi táìmù ìgbà tí wọ́n mú gbóyè ọgbọ́rọ̀ tí mo sọ́rọ̀ yìí àwọn méjèèjì ìṣùgbé ni wọ́n àwọn méjèèjì ìṣùgbé wọ́n ṣùgbọ́n ti tàwọn alákọ̀ọ́gbọ́ yẹn ọwọ́ pàjẹ́ ọkọ̀ ìra rẹ̀ wọ́n àwọn kí ọ náà ọdún ìyàbá yóò jọ abẹ́ ìdáǹkù wá fún yín ẹlòmí ibi ní ibùgbé lẹ́yìn ìjọba ti fẹ́ lọ nítorí pé owó ìyá ti ti ìbò ìjọba òṣòro sí mọ́ láéláé òun lẹ́yìn lè máa ráwọn ẹlòmí dáàmà bá mùsùlùmí lò gẹ́gẹ́ bí kìfìrí nítorí pé ó wà nínú gúrùpù kan wà nínú ẹgbẹ́ kan àwọn òṣèlú ń ọ̀wá nítorí pé ti jọ ẹgbẹ́ òun ògbòdò bá sọ̀rọ̀ mọ́ láyé kódà tó bá kí ọ̀gbọ̀dọ̀ dáhùn ìjọ ọ̀lọ́ abẹ́ ṣe wà sí ìjọ ọ̀lọ́ mẹ́kọ̀ọ́ ikú nínú ẹgbẹ́ tí ṣe dídá àti ìyàtọ̀ àlìmáwùn kan tí ẹ̀lẹ́pàá mọ́sálà yìí ó ní ìnámà ìwàhálà mìnúnà èèyàn máa ń bá mùsùlùmí ṣe ìkọ́dọ̀rì máa bí i ní àtọ́à ìkọ́dọ̀rì máa bí i dédé bí ti máa ń bẹ̀rọ ọlọ́run tó lọ́ọ́ ṣe fún lọ́rẹ̀ẹ́ wọ̀yọ̀ àádá ọyọ̀ àádá ọ̀nà èèyàn ò mú mùsùlùmí gan lọ́ta ìwò ní bá ṣe ìpọ́jọ́ ní máa bí ìrìn ẹ̀ máa fi àtẹ́ẹ̀tẹ́ ẹ̀sẹ̀ tí bá ń ṣe náà ni wàá ṣe mú ní ọ̀tàn ẹni tí ń pààyàn tí ń kúnyàn tí ń báyàn sùn tí ń woṣẹ́ ó gbọ́dọ̀ ronú ẹ̀ lóde ò ẹni tó mọ̀ pé ọ̀tàn ọlọ́run ẹni tó ń sọ pé ẹmọ́ gbé kádàrà níbọ̀ òun bá níwò àwọn lè yí kádàrà padà ọwá ń lóde ọwá ní àwọn ṣéwù wa ó lè pè ń ṣéwù rẹ láíláí ó gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wọn kó tọ̀ bóyá ṣéwù ní tòótọ́ tó bá fún ọ lé fún ní èdè àpẹẹlẹ tí ò ní pọ́n jù lọ́jọ́ náà wọn sọ pé àwọn àbáwá yìí ọlọ́run kúrò tí wọ́n lágbáyé gbogbo àdúgbò ìlú gba wọn láàfá àwọn tàbí mọ̀ ní ẹlẹ́gbọ́ ọ̀rọ̀ tó ìwò nínú sáàrù tó wí ó tó wọ́n wọ́n rí lẹ́gbọ́wá orí ń kí tó sì wọ́n bọ́lá ìdálẹ̀ ìyẹn gbọ́dọ̀ tí wọ́n mọ̀ ibi tó ẹ̀kọ́ ojú tó hàn tó ibi tó bá ti lè gbé sípò yẹn àwọn ìrọ̀rùn pé dáadáa ni ẹ̀yẹ báwọn èyàn sì máa ń mọ bí bí ìyẹn máa ti ń ṣe wá àti kọ̀ọ̀kan ìwé ìwà tó ẹgbẹ́ kan máa sọ̀rọ̀ ní ọkàn wọ́n pa ọkàn wọ́n pa wọ́n pa sí pé òun kí ọjọ́ ọjọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lọ́ba ní alhamdulilayi alhamdulilayi sàáyìn lọ́ba tó wà lókè ó tiẹ̀ sí ibi wọ́n wà lókè ló àwa ya máa kan ojú sí náà ká pàdé àwọn tá a mọ̀ pé ìfẹ́ ń ṣe takò sí ẹ̀jẹ̀ á pàdé wọn lónìí tàbá kọ́kọ́ sọ̀rọ̀ wàhálà wọ́n bá kọ́kọ́ sọ̀rọ̀ ìdínà ó ti fún ọlé fún ọlé ó wá fi wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tí jọ̀mọ́ ẹ bá ráwọn àbá àti ohun iṣẹ́ ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ìwọ lọ́wọ́ iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kẹ̀kẹ́ ọ̀pọ̀ gbọ́dọ̀ mú lọ́rẹ̀ lọ́mọ ọ̀rọ̀ ìrìn ní kó dáàmọ̀ pọ̀n lé ọ̀dọ̀ ní tí tí ń ṣe wọn gbọ́dọ̀ tako ṣùgbọ́n gbọ́dọ̀ lé sí a kéde rárá àyàfi tó ẹ pé wòṣẹ́wòṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ apààyàn àti nǹkan burúkú yẹn nígbà náà èèyàn ọ̀fà yorùbá lu ẹni tí ó ti ṣe ìṣòro ẹ̀bá bẹ́ẹ̀ lórí ewé náà ni ẹnìkan á bá mi wá bèèrè bèèrè gan láìpẹ́ tó lábà sọ pé bẹ́ẹ̀rẹ́ dáwọn sí àwọn òjò ní olóńgbò pọ̀ mọ́ orí kàǹkúnmí àbó ìdíná tí wọ́n jó jáde ẹ̀kọ́yá aláǹgbà ẹ̀ṣẹ̀ ìjàre ibi ewé náà ni ewé náà ni wọ́n á ń ṣe orí ìtọ́gbẹ́dà ọ̀fẹ́ lójú ẹ̀yìn ewé yìí kódà kó gbé tútù báyìí ẹ̀bí pé kí ló ní wọ́n ṣe tó wá pé ewé ìjọba ti lò ó gbogbo ayé ní ọmọ afẹ́ràn rẹ̀ ó yàtọ̀ sí pé tọ́ ọba ti lò ó kòkòrò tí ń dà ọ́ láàmú nínú tó ti kí ni o ṣàgbé ìkà sóògùn kòkòrò ìkà fẹ́ sóògùn fẹ́ èwo lẹ́ẹ̀tẹ̀lé ní méjèèjì tó bá dé pé àgbéjà ẹnu iṣẹ́ kó kàn fún ewu ìgbó kan fi wẹ̀ lẹ́yìn tó bá ti wẹ̀ báyìí lọ́la gbèjà ẹgbẹ́ wa la gbé ní táwọn ń ṣe lò kódà kó ṣe wé lọ lọ kódà kó ṣe omi ṣẹ̀gbọ́n kò sì fẹ́ bí omi ẹ̀pọ̀ ni ẹ̀pọ̀ ni fẹ́rẹ́ lóyún ló bá tó ẹ̀sùn ìwé náà là ń gún mọ́ra wọn mo jẹ́ ti pé ṣe bí tó lọ pé bá bá ti lo ewu ìta fi kúra wọn ọjọ́ ọmọ ìyá lọ wí kò sí iye má darí kan lè wé ìwé ẹ̀bá ilé lò ó ó ti kọjá ewé má ó ti kú nǹkan ní ìtàn so máa rí tápá ní ìtọ́nu jẹ́ àwọn ẹnìkan tó jẹ wá àjò mẹ́rin tó máa jẹ̀mọ́ pé ní ara ah, ìtọ́ máa jáde nínú ilẹ̀ sáà náà mo gbọ́ yọ náà àbáyé àgbàbà iná gbọ́. Àwọn tó jáde nínú ilẹ̀ tó ní bá máa ń lẹ̀ tó jẹ́ kàláàlì nǹkan aráàmù ìsìláàmù ní mọ́tò àbẹ́nà ẹgbà rí wọ́n á ní máa yí pọ̀ nǹkan aráàmù ìsìláàmù ní mọ́tò ìkúdà nǹkan aláàlì ewé yẹn kí o aláàlì omi yẹn aláàlì ṣùgbọ́n kí ni wọ́n bẹ́ẹ̀ sí ètò bá ti wá fẹ́ lọ sí sàbí òdìbò yìí áńkájì ìlú bẹ́ẹ̀ bí tí ò sí ẹ̀dẹ̀ tó wà ń bẹ́ẹ̀ tọ́mọ ìlú tó bá áńkájì ìgbé àbí báyẹ̀rò ìlú ìyọkú tí lẹ́jọ́ àbá ti gbá ọmọ fún ọmọ àti òdìdẹ lẹ́bù àti àdúgbò lọ túbá nígbà wọn ní wọn kìí gbé gbé kí wọn lọ gbẹ́bọ lórí ìta àti pé àwọn ẹni yìí ní gbé bí nǹkan ti dùn yé wọn àwọn ìṣẹ̀lẹ̀ gbẹ̀rẹ̀ aláàfà tó wà ní alẹ́gbà wọ́n lo ga ara mù wọ́n lo apá èèyàn wọ́n lo ẹsẹ̀ èèyàn wọ́n lo àwọn kẹsí ìlànà ní àwọn ẹ̀jẹ̀ bí olóńgbò ṣùgbọ́n ìwé yìí tó bá ti wẹ̀ ẹ̀rẹ̀ kí ń táwọn wí tí ò yé ní láti jọ ìlà rẹ̀ kí ń táwọn wí pọ̀pọ̀ àríkù àwọn ọmọ ìyá tó ṣe pé èyí tí wọ́n ń sọ ẹ̀ pọ̀dún kọ̀m̀pútà rẹ̀ lásìkò jùlẹ̀ ni wọ́n bá ní pé pé àfáàní púpọ̀ tó ti ní ìlú nílò ológun nílò nílò ìwé tó wà nínú ilẹ̀ yìí púpọ̀ tó lẹ́bi ìjà àlẹ́lẹ́kùn náà ṣe tárùbí jẹ́ ní àt gbọ́dọ̀ ní gbogbo tó wà lẹ́lẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wà lẹ́lẹ̀ lọ́rọ̀ ló ṣe lẹ́tọ̀ọ́ kúrò ní mọ́tàlá ọjà ìrànà sí i kí lọ́rọ̀ ní bẹ́ẹ̀ fi ṣe ìpínlẹ̀ jẹ́ ìgbàlù àyà ṣùgbọ́n tí ẹ bá ti ń wá mọ́tàrí kan yàgbéga ẹ̀hẹ́n kí ló ní kí ló wí ní oṣù ti lágbára tó bá ilé gbé wọ́n ìtàwọn ọ̀tá bá ń wò bá ìlú wó fọ́ ni kẹ́gbọ́n wa mò ń ṣe ìtẹ́rí bá tẹni jẹun àwọn èèyàn ti mọ̀ pé extended èyí tí wò ó wò pé ara mi ń sọ̀nà èyí tí wọ́n protect òwòfẹ́ ìsọyè ìlú ni dẹ́rin kò ní ìṣeun káyé fẹ́ràn mi tí tó bá ti rí ọba àmà rẹ̀ ni wọ́n ní pẹ́ wọ́n ní kó ìrà rẹ̀ kó dà kó tó kú mi lóògùn fún ọ omi tó ẹ kó mi lóògùn fún ọ ní ẹgbọ́ lọ ní bá sọ kù lálẹ́ àná ìjọ tó lè bá ti wá ní gbogbo àwọn ìyá jìnnà lè ń bá wọn ẹ ti máa mọ̀ pé ẹgbọ́ ló ń pè sí ẹ̀dùn náà kí ló wà bí ẹyin ẹyin ìbẹ́ni náà ń ẹyin wájú mọ̀ ẹwé jẹun ẹ̀yìn ọ̀jára ṣùgbọ́n ẹ̀yìn méje inú òkú mẹ́ta ní wọ́drọ́pù àbí wọ́drọ́pù àbóríta mẹ́jọ wílónì mẹ́jọ wílé òkè tí ó pè ìwé àjẹ́ ó bàlé ẹ̀dúgbọ́ kan àwọn nǹkan burúkú báyìí tó bá ti di pé wọ́n ń fún ọ nìkan ẹgbẹ́ ló ń o kó dàpọ̀ pé kẹrà láàyè náà ní olú tí lè bá ti yé wa ẹ̀ẹ́rì bí gbogbo àwọn yóò sàkó lọ́dọ̀ pé àgbẹ̀jẹ̀ ti ṣe wá àti jìnnà torí tí wọ́n máa ń wí oníṣe àwa ìka aráàmù ni ó jẹ́ ẹni nígbà tí wọ́n ń sọ lẹ́nu ẹ̀rọ ọ̀pá tí kò sí wọ́n ń pè pèsè lé tó ti pè lẹ́nu sùn ní ẹ̀ẹ́sà fún un wọ́n bá ti rárá síwájú ìmáàmù mọ́sálásí má kí o lẹ́yìn ìtọ́rọ̀ ìgbẹ́rọ̀ ni ìmáàmù ìmáàmù wọn máa fẹjọ́ rẹ̀ sùn wípé gbàtàwọn aṣọ pé kìíní ìlọ́rọ̀ ẹ̀fẹ̀ kọ̀láì kò sórí olóògùn kò sí orí aláǹgbà kò sí kò sí ewé nìkan ẹ̀ òbí ẹ̀ kì í máa ń mú ibi ewé hù kí ni ó ṣe ewé àgbéga ewé fẹ́ràn mi ewé rẹ́ni kò mi àrígílọ wíńsì ewé ìyọnú àgbà ẹ̀túnmọ̀ yóò náà ìyọnú àgbà káwọn àgbà bá ti yọ ọmọ ìjọ gbogbo orú bẹ́ẹ̀ ẹ̀bọ̀ ni kódà wọn bá gbé wá fún wa gẹ́gẹ́ bí jí ìṣẹ̀bọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ènìyàn kábà á lè mà nípa ẹlẹ́ẹ̀kẹta sọ yìí àwọn ẹlẹ́ẹ̀kejì yìí tí mùsùlùmí bá ń ṣẹ̀

ànábì ní ìdúrúbùhù ṣẹ́ràn pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹgbà fọ́tì ànábì ní orí ẹṣí bíbẹ́ tó wà yìí dáwà ní èèyàn kan mú sí gbogbo ẹ̀yẹ ń wà níbẹ̀ èèyàn kan ó lù lẹ́gbà fọ́tì àbí ṣùgbọ́n gbà tó ti di pé wọ́n tún ti mú ó tún ti mú tí ànábì ní gbogbo ẹ̀yìn tẹ́wà ní ó yẹ ẹlú ẹni tó wá ń gbà tí sọ pé fàmínà dọ́ríbó bílẹ̀ ẹlòmíì gbájú ní fún ẹlòmíì bàtà ní káàbù ẹlòmíì òkò ní ìgbàgbà ah, èyàn bú ní wọ̀nyí ó mọ́ ń tọ́lọ̀ ń sọ ni yẹ̀mí gbé ẹni tó bá ń tẹ́jú ọ̀tá ẹ̀ ẹ̀ mọ́ kórìíra rẹ̀ látara ti ṣe ibi tẹ́lẹ̀ kan ti ń lù bẹ́ẹ̀ wọ́n gbé à ń tàbàlù ibi dandan ọlọ́run kó máa bọ́ ọ sánà ìfi ní ká lù ọ anábì àbá débẹ̀ láìláha ẹwà rẹ̀ Muhammad sọ́lọ́ oh, oh, oh, mo ní ẹ lù ó sọ ọ́ torí pé ọ̀tọ̀ ní ìgbé hádùú dìde ọ̀tọ̀ ní kéèyàn dọ̀tá ọlọ́run àwọn kèfèrí dọ̀tá ọlọ́run anábì ni má ṣe pè fún látẹ́lẹ́ anúhù má ṣe pè fún kò ń ṣe kèfèrí náà fawallahi ma alimtu illa annahu yuhibbu Allaha wa rasulahu ó fọ́lọ́n búra ẹni mùsùlùmí ẹni fẹ́ràn ọlọ́run fẹ́ràn anábì la ilaha illa anábì wá ṣàdúrà fún ẹni wá ní òun ló sọ ẹmọ owó ẹni tí ń ṣèwà tí ọ̀dá ẹ̀tún ṣàdúrà fún ó wá ní láti ìjọ tánàbì ti ṣàdúrà fún kò sí tó ń hé ìtìjọ tí lọ òun la tó ń sọ pé tá a bá ń bá yẹn jà ipe kò ṣe dáadáa kì í ṣe pé kí wọ́n máa bá ìdá yẹn lọ ló wù wá bí ó ti fa ìdá yẹn lẹ̀ wọnú kí ni o wọnú ẹ̀sìn ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa tó wà ń dáǹsì tó bá ti ń ṣe tí ọ̀dà wọ́n fẹ́ kó mọ́ bá aburú ìlọ́ni o ẹnìkan wọn ló ń sọ nǹkan tí ọ̀dà ó wá ní tọ̀ òun tú bá òun sọ ọmọ náà wá ní ẹ̀ ń tàn yín ni ẹ̀mọ́ gbọ́ ẹ̀mọ́ gbọ́ ẹ̀tún tàn yín ni ẹ̀yin lẹ́ni pé ó wí báyìí ó tún wá ní òun ti tú báyìí tún náà rárá gbígbé ilé náà ṣe máa kó orí náà táwọn máa takò ó yẹ kí lè náà ká máa rọ́jú ẹ lọ ní tọ́jà máa rí gbogbo ẹni ìdí tá ẹ mọ̀ tún máa rọ́jú rọ́jú mìíràn rọ́dà ẹ dá padà àlàsọ̀wádìí àrọ́jú àlàsọ̀wádìí níbi tí ò ti dá alẹ́ fẹ́ dá padà síbi kí ni o ibi tó wá fẹ́ dá tó fífẹ́ lọ ẹ tó kò gbọ́dọ̀ lọ orí kó máa bẹ́ńbì yẹn náà ní kí á nì túmọ̀ rọ́jú sẹ́ńsẹ́ kò ní túmọ̀ mọ́nu olóyún tó bá rí yẹn ń ṣe tí ọ̀dà tẹ bá bá wí kì í ṣe pé kó lè kọ̀ntínú bẹ́ẹ̀. àǹfààní máa pèpè òun ni kí ààrẹ ni tó ń pè kó jẹ́ ọ ní pè tẹ́nìyàn bá ti wá jẹ́ ń pè wá sí tánu ọmú nǹkan mi máa ṣe ni ọlọ́run bá alákòóbó ṣàbá ṣàánú gba mùsùlùmí wọ́n ní irúfẹ́ mẹ́ta làwọn èèyàn alákọ̀ọ́kọ́ là ń fẹ́gbọ́ ọ̀gbọ́dọ̀ kórìíra kódà bí ọba fáyìn ọmọ fẹ́ràn rẹ̀ lẹ́yìn ṣàlá ó tún sọ̀rọ̀ dúdú sí ẹjọ́ máa ṣe papọ̀ wọ́n máa rí papọ̀ máa ṣe papọ̀ o ṣùgbọ́n ẹlẹ́sẹ̀ ni máa ṣe dédé ti ń bẹ lára ẹ̀ tún máa kórìíra ẹ̀ ní dédé ìyàpọ̀ báwọn lẹ́jọ́ ọmọ ṣe dáadáa fún gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti wá pàdé ẹ wà máa pẹ̀lú bẹ́ẹ̀ ti da tó yẹ ẹ̀sìn kìíní ilẹ̀ má sá fún ọ wá pé tí ọba wá pé pé tí ọba gbọ́ ló tó wá kan pé kí yẹn jìnà sí ẹ má fi tiẹ̀ rí má fi ẹ̀rí mi tó bá tún wá jìnà sí yẹn ó sọ ọmọ lọ sàdúrà fún kọ́nà yá kẹ́ni yìí sì tú bá mà ló dáa ah ìsìláàmù mà dáa ànájú sàdúrà fún kéfì kó di mùsùlùmí bẹ́ẹ̀ ni ànábì i pé ọlọ́run húmọ́ọ̀rù tó bá fẹ́ràn jù nínú húmọ́ọ̀rù méjèèjì ń dá padà sínú ẹ̀sìn kó ara ẹ̀sìn lọ́wọ́ húmọ́ọ̀rù àkọ́kọ́ ni húmọ́ọ̀rù ibn Khattab húmọ́ọ̀rù kejì ni Abu Lahabi. àwọn méjèèjì yẹn they influential àwọn èèyàn bẹ̀rù wọn wọ́n sì ní wọ́n ní lamilaka ẹ̀yìn tó bá fẹ́ràn jù náà méjèèjì tí bí èèyàn bá ń ṣe jẹ́ ọ̀nà ó tún wọn wá ní gbẹ́ ilé ló dórí àwọn tíṣà náà láìláìlá gbogbo ẹni tẹ́ bá ń ṣe tíṣà ọmọ yìí gbà tó wà ní kíláàsì rẹ kò ń gbọ́rọ̀ ó tó wá fẹ́ promote sí next class ọ̀gbẹ́ wa ọmọ kan wà ní kíláàsì tí o kò ní kí wọ kíláàsì tíṣà ti inú gbẹ́rẹ̀ sídà sídà sídà wọ́n ti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ah, òun ti ti fẹ́ kíǹgì ó ti wò kóun ti bọ́ ìgbẹ́ntọ̀ gbogbo tó ń bá bọ̀ tí ọ̀dá òun bóyá ti gbogbo mi wọ́n gbàtẹ́ ti gbé yín kó báyìí ẹgbà tọ́lá gbé everything go lọ́wọ́ tó bẹ̀rẹ̀ ìwọ tí wọ́n ń pè ní kíláàsì tó wà tẹ́lẹ̀ náà epo fẹ́ kó chẹ́ǹjì ni ọwọ́ àmọ́ gbìyànjú máa pé tẹ́ni ẹ bá wá discover rẹ̀ gbàkúrẹ́tẹ̀ sọ fún mi ẹ̀ mo rò pé bó ti change bó ti wọ kíláàsì ní ìwé ẹ̀ ó ti change ẹ̀ mọ́ bínú mú lẹ́yìn ìfẹ́kẹ́ ní tílì tí ọ̀dá nípa àwọn tó ń gbébò sódò yín ihe tí wọ́n rẹ̀ gbẹ́tọ̀ ọmọ ọ̀gá ń gẹ́ tẹ bá ń bá ẹgbẹ́ yọ ọmọ ìrìnàjú mọ́ yín ni ó ẹmọ wò ẹmọ wò wájú ní wọ́n jókòó sí ọmọ sì dé sóòtọ́ náà ní bá ń wo sáàzù pé sáàzù ní wò ìwọ náà náà wí àbí ọlọ́run sáàtàánú wa ọ ẹlẹ́ẹ̀kẹta ní tí ìfẹ́ mú yẹn torí àsìkò wa àákè ó láàárọ̀ àwọn àlàáfẹ́ gbogbo kó òkúrira wọn ó sì gbọ́dọ̀ wọn hàn àwọn tó gbọ́dọ̀ wọn ó gbọ́dọ̀ jó hàn ní gbogbo wọn ẹgbọ́rọ̀ dá sọ nìyàn èèyàn gbọ́dọ̀ sọ torí àwọn ìlú tá ń gbé ń tì ọlọ́njọ́ ìsànú wọn assalamu alaikum warahmatullahi wabarakatuh